àwọn ìṣẹ̀ṣẹ̀ tí wọ́n kò lè fi ní o. ẹ fún mi ní gbèsè mẹ́ta. Bọ́sà! Bọ́sà! Bọ́sà! Mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ìwà bí mi. Mo fẹ́ ọlọ́pàá tí ọ̀rọ̀ náà ń gbà. Ẹlẹ́rìí ọlọ́run ló bà á. Adéwọ̀n Adétúwọ̀n ọlọ́run bà á. ìfọwọ́balẹ̀ gbogbo ẹ̀yin boys ẹ̀yin boys ẹ̀sẹ̀ ń pẹ́ mo fẹ́ ka yín sọ̀rọ̀ gbogbo yín lọ́ọ́ máa ṣẹ́tù kò sí wàhálà lẹ́nu ìbò ẹlẹ́jọ́ bí lọ́ọ́ máa fi dì láti ìgbà tí wọ́n ti dá Ògùn state sílẹ̀ ọmọ yẹn lọ́ọ́ lórí kò ṣe gbọ́dọ̀ yìí. ọ̀rọ̀ sí méjì mẹ́ta bí kí àwọn kan gba pátì kan lọ káwọn kan ti gba bòmí. ṣùgbọ́n ìlẹ́kọ̀ bá bá ṣe yìí ọmọ yẹwà lórí kan òun ló jáde fún gọ́tàn. wọ́n tún fẹ́mi tó wà lẹ́gbẹ̀ẹ́ fún ọlọ́mi gangan lọ lórí ilé. mi ò fẹ́ pa ti rí lórí èdè pop lọ lórí ilé di màá wá kọ yíyá yẹn bá di ìbò yẹn ẹgbẹ́ APC bọ̀mí lọ́wọ́ kí n bọ̀ ẹ́ lọ́wọ́ ẹjọ́ sórí ire ẹgbẹ́ ẹ̀ lọ́ máa tẹ̀kẹ́ fún ẹ má jẹ́ sí èèyàn kankan ó fi bírèkì kó yín lọ́wọ́ jẹ́ ṣé gbogbo wa ti ní PDC wa lọ́wọ́ àwọn di ìbò yẹn á kú mo fi àsìkò yìí kí bàbá imam chief imam ẹ káàbọ̀ sà. APC ẹ bá ń gbọ́ náà tó bí ọ. ẹ bá ń gbọ́ náà tó bí ọ. Praise the Lord. Ẹgbẹ́ ìgbàmí láyè kí n sọ òyìnbó nítorí wọ́n wò wá lórí tẹlifíṣàn káàkiri gbogbo rẹ̀ eriwo yàrá ẹ̀wọ̀n àdáyọ̀ life for the benefit.